fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ìwà àti ìṣesí tí ó máa ń ṣe àkóbá fún ọpọlọ ènìyàn. Ọpọlọ jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹ̀yà ara ọmọ ènìyàn. Iṣẹ́ ìwádìí jẹ́ pé wáyé pé kò ṣeé mọ̀nì ó ní ọpọlọ ẹ̀dá ènìyàn nínú ìgbésí ayé ẹ̀dá nítorí pé èèyàn lè má ní ojú kó dẹ̀ máa gbé ilé ayé èèyàn lè má ní ọwọ́ kó dẹ̀ máa gbé ilé ayé èèyàn lè má ní ẹsẹ̀ tàbí etí kó dẹ̀ máa gbé ilé ayé ṣùgbọ́n kò ṣeé ṣe fún ẹ̀dá ènìyàn kan láti má ní ọpọlọ eléyìí ló jẹ́ kó jẹ́ pé kò ṣeé má ní àti pé ọpọlọ ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹ̀dá ìwádìí jẹ́ kó yé wa wípé tí ẹ̀dá ń ṣe ní ilé ayé láti inú ọpọlọ òun ni ó ti ń wá bí èèyàn bá fẹ́ jẹun bí ebi bá ń pa ènìyàn inú ọpọlọ ló ti máa wà bí èèyàn bá fẹ́ sùn inú ọpọlọ ló ti máa wá béèyàn bá fẹ́ singá láti inú ọpọlọ òun ló ti ń wá kódà béèyàn bá fẹ́ rorí gan pé ntọ́kàn nínú gbèsè ayé mi rèé láti inú ọpọlọ òun náà ni ó ti ń wá ìdí rèé tí ọpọlọ tó fi ṣe pàtàkì tó fi ṣe kókó nínú ìgbésí ayé ẹ̀dá bó ṣe wá wà yẹn bí àwọn ẹ̀yà ara yòókù ṣe máa ń ṣe àìsàn òun náà ni ọpọlọ ṣe máa ń ṣe àìsàn àìsàn máa ń ṣe ọpọlọ gẹ́gẹ́ bí àìsàn ṣe máa ń ṣe ọwọ́ bó ṣe máa ń ṣe apá bó ṣe máa ń ṣe ẹsẹ̀ bó ṣe máa ń ṣe àwọn ẹ̀yà ara yòókù. àwa ṣèwádìí wípé àwọn nǹkan wo ló ṣe àkóbá ló lè ṣe ìpalára fún ọpọlọ ẹ̀dá ènìyàn àwọn nǹkan yẹn òun náà ni a fẹ́ ṣàlàyé kẹ́ ẹ máa bá mi. ohun àkọ́kọ́ tó máa ń ṣe àkóbá fún ọpọlọ ẹ̀dá ènìyàn òun ni kí èèyàn máa pẹ́ kó tó jẹun àárọ̀ late breakfast kí èèyàn máa pẹ́ kó tó jẹun àárọ̀ ó máa ń ṣe àkóbá fún ọpọlọ ènìyàn ìwọ tó bá kúndùn láti má máa jẹ àárọ̀ lásìkò tàbí tíwọ̀ kàn tí ẹ jẹ àárọ̀ rárá tó jẹ́ pé oúnjẹ ọ̀sán ló máa fi ń ṣe ti àárọ̀ eléyìí lè ṣe kàbùbá fún ọpọlọ ènìyàn gẹ́gẹ́ bí ìwádìí bó ṣe sọ lára tó ṣe ẹlẹ́ẹ̀kejì ìwà àti ìṣesí tó máa ń ṣe àkóbá fún ọpọlọ ẹ̀dá ènìyàn ó ní sìgá mímu tàbí igbó mímu tàbí ohun tó bá jẹ mọ́ èéfín ìwọ tó bá kúndùn láti máa fa sìgá tàbí láti máa mu igbó láti máa fa igbó eléyìí máa ṣe àkóbá fún ọpọlọ ènìyàn torí pé téèyàn bá kúndùn láti máa fa sìgá tàbí igbó ẹ rí i pé èéfín òun ni àbáyọrí sí sìgá àti igbó yẹn so straight inú ọpọlọ òun ni ó máa ń lọ eléyìí dẹ̀ kí ni ó máa ń ṣe àkóbá fún ọpọlọ ènìyàn gẹ́gẹ́ bí ìwádìí bí o ṣe sọ fún wa ohun tó ṣe ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tó máa ń ṣe àkóbá fún ọpọlọ ẹ̀dá ènìyàn òun ni kéèyàn máa pẹ́ kó tó sùn eléyìí lè ṣe àkóbá fún ọpọlọ ènìyàn torí pé ọpọlọ tẹ̀ ń wò yẹn iṣẹ́ òun ló máa ń ṣe bí èèyàn bá ti jí báyìí láì bàtà bá ti jí pé ah mo jí làárọ̀ o títí títí èèyàn fi máa sùn bí èèyàn bá sùn ọpọlọ kì í sùn tí wọ́n fẹ́ kẹ́ mọ̀ nìyẹn bí èèyàn bá sùn ọpọlọ kí ni o ọpọlọ kì í sùn kó wá téèyàn bá ti ń gbogbo activities téèyàn bá ń ṣe ní àtinú ọpọlọ òun ló ti ń wá so oorun tára máa ń sùn yẹn á fún ọpọlọ ní àǹfààní láti jẹ́ pé kí ọkọ náà láti jẹ́ pé kí ọpọlọ náà kó lè sẹ́tù kí ọpọlọ wa kó lè wà nọ́mà kó lè wà ní bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ tí èèyàn bá rí oorun sùn tàbí tí èèyàn bá kí ń sùn rárá eléyìí lè ṣe àkóbá fún ọpọlọ ẹ̀dá ènìyàn lára tó ṣe ẹlẹ́ẹ̀kẹrin nínú tó máa ń ṣe àkóbá fún ọpọlọ ẹ̀dá ènìyàn ó tí ṣúgà bá ti pọ̀ nínú tí ènìyàn bá ń jẹ tó bá ti pọ̀ jù ó máa ń ṣe àkóbá fún ọpọlọ ẹ̀dá ènìyàn ẹ rí i pé ṣúgà nínú tí ṣúgà bá pọ̀ jù nínú nǹkan tí èèyàn ń jẹ eléyìí ẹ dàbí pé ọpọlọ wa yìí ó ní ìdí ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ tó ń káàkiri ọpọlọ wa yẹn ó ń jáde láti ọpọlọ ó tún padà sí ọpọlọ gẹ́gẹ́ bí ìwádìí bó ṣe sọ ẹ rí i pé iṣẹ́ ìwádìí òun náà ni a pe àkọlé ètò tí ẹ̀ ń gbọ́ yìí. gẹ́gẹ́ bí ìwádìí ṣe sọ wọ́n jẹ́ kó yẹ pé àtinú ọpọlọ ni ẹ̀jẹ̀ ti ń wá inú ọpọlọ náà tó ní ẹ̀jẹ̀ ń padà sí so tí ṣúgà bá ti pọ̀ jù nínú ẹ̀jẹ̀ a máa ṣe àkóbá fún ọpọlọ ó dẹ̀ lè fa àìsàn kan tí a ń pè ní azimia ara àwọn ìwà àti ìṣesí tí ó máa ń ṣe àkóbá fún ọpọlọ ẹ̀dá ènìyàn láti má jẹ́ kó ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ téèyàn bá kúndùn láti máa wé gèlè sùn àwọn ìwà tí kò dára fún ọpọlọ ni torí pé tí èèyàn bá kúndùn láti máa dé fìlà tàbí ó kúndùn láti máa wégele sùn eléyìí kò ní jẹ́ kí blood kó circulate sí ọpọlọ gẹ́gẹ́ bí ìwádìí kò dára kéèyàn máa dé fìlà tàbí kó máa wégele sùn ó lè ṣe àkóbá fún ìṣedéédé ọpọlọ ẹ̀dá ènìyàn.